بسم الله الرحمن الرحيم الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم مئة صابرة يغلبوا مئتين وإن يكن منكم منكم ألف يغلبوا ألفين بإذن الله والله مع الصابرين ما كان لنبي أن يكون له أسرى حتى يثخن في الأرض تريدون عرض الدنيا والله يريد الآخرة والله عزيز حكيم لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم عذاب عظيم فكلوا مما غنمتم حلالا طيبا واتقوا الله إن الله غفور رحيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلى الله عليه وسلم صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإنسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقدة من لساني يفقه قولي ست الله مسؤول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اللهم صل اللهم صل على محمد على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان لنبي أن يكون له أسرى حتى يتقن في الأرض تريدون أرض الدنيا والله يريد الآخرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان لنبي

yéwé ọlọ́run ní ìjẹ́ ní kàkà ìdá àhàbàláhùn ní tápàdà ní ìsìráìlá látàbòdó na ìlọ́lá wàbílwà nílẹ̀ ní ìsìráìlá wàbílkùrùbá واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم موردون وإذا أمر ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم سارا تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون لبعض الكتاب وتكفرون لبعض وما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون o esi ihe ọma akpụkpọ ntọnika ma ịta mari ilé ní na bíbà ní ìsìráìlà ní anúbàbà pẹ́pẹ́ nẹ́nà yahudi ni ní kiri ọjọ́ náà mori bàbá wọ́rọ̀ àwọn ìka josinu nádà ní anúbì mọ́ ọ̀rẹ́ kẹlẹ́ tábùdó na ilọ̀ ọha wọ́bìnwá ní bí ìṣẹ́rẹ̀ àfáyíṣẹ́ ẹ̀kẹ́ náà sá èèwò mórí yìí wọ́bìnwá ní bí ìṣẹ́rẹ̀ Wọ́n bí na bá, lórí ìrìnbí ẹ̀tẹ̀rẹ̀ واليتامى دوارين بيتري كوجوكو نانمي والمساكين دوارين بيتري كونسي نانمي ọsọ́nà ni mọ̀ ámàlà iná mẹ́rọ̀ká èébìrì ẹ̀wọ̀n kiri mẹ́wọ́n zẹ̀nẹ̀ náà ẹ̀hẹ́ o mọ̀rí èzìká yìí mẹ́bẹ̀ẹ̀tẹ̀rẹ̀ ká Isi ekeheyam ama abebe zimi bɛtɛrɛ kawo ɛ ɔmɛ wa ka ɛlɛ anyị anyi yɛ na nana bɛ wɔyɛ bɛ sɛ ka na iru anyi kɛyi nana bɛ wɔyɛ bɛ sɛ kɛyi mi bɛtɛrɛ ka bɛ na piti

duwara yi zakan ne sun matawan laitu to mori a ta'aka yi yahudi na na yahudi na yi numun to mori omori zai kakare iri mebiri na ababada nere-mere na mere na ọnọdọ yi ne nwe n'ezi anaghị numun to mori abuke bilama anababa mmere mma me ori hibi wene emeji do muri bi kala nka so mata walaitum agra mo noe do va komene ama mani bi ogon nura no wa do do se ran me agra mo no va komene wa va komene wa antu muri do do yini me awo ko lo ba to jeni to so do yin yo na wa do va komene lọ́mẹ́rẹ̀ ẹ̀nà ọ̀dọ́ wọ̀ sọ́dọ̀ àná amọ́dọ̀ yẹn fún ẹkẹ́ máa ìbàdàn máa wà mẹ́ amọ́dọ̀ mi rí mi pàtí ní kẹ́mẹ̀ bàtí ẹ̀mẹ́ ní ọ̀tún ẹ̀kẹ́ máa wà mẹ́ wà á ń tó bóòrè dùn dú yìí ni ní wọ́n ẹ̀dọ̀ kọ̀ọ̀ mẹ́ ni dú yìí ni. wàyí àkọ́nà mi káfọ̀kún láti sí fún àdínà inijọna na ọmọrí ibi agahun ọmọ nìní látàsìkú na di máa ẹkùn àfúrẹ̀dàlá anyá nìní látàkùnrin rẹ̀ wọn nìní húrẹ́ kọ̀ọ̀rọ̀ ثم أقررتم إيه قلنا نما نبغى نبغى نبغى جنوب النبي عليه أقررتم دو دوت زاني دو دوم يجيني وأنتم تشاهدون بين ترى أنكم yẹnẹnẹ inú màbọ àbíkú ọmọ yẹnẹnẹ inú mọ tí omori omori àkáyè kọ wà nítorí tẹsí ẹdúró oníjẹ ka òbí ní fẹsọ káyè irẹ ọmọ anẹmẹ. tùmọ̀ ntùmọ̀ ọ̀la ìdàtúrò ọ̀la ọ̀hún ọ̀sẹ̀ ọ̀hún. ba kọ ma omori obi ike nene hiri wọn tó omori ini yahudi ni an baba kwene eberu akare agoke bi ona bene na na me don tó omori bitu na san thumma antum haula e a na na awre mo na ona na na tanqutuluna anfusakum do wa wono ni ni do wa bere ni hu ni hu ni ya ni ni na oni horo

bábáwá rẹ̀ lóòzù rẹ̀ kò tùfádùhù ló ṣẹ́kẹ̀ ìtẹ́hẹni ni ọ̀yí tí ihúrò bọ̀rí ọ̀rìnàhúrà rẹ̀ kà wọ́n wà mọ̀hàbámu náà lẹ́kùn ìrìnàjò àbúrẹ́ ní kí ẹni sáà ní ìbèyàn ní káyé wà dùwáhù ní èdè nìyí ilé ṣẹ̀rí ọ̀ yahudi ọrịa sọrọ ihe nụ were ha ọbọ nọrọ ha ọbọ nyere ihe ọ na-eme dị ọhụrụ bọrọ ịhụrụ ọkụkọ na ọma na imi shari eme na ịnọdọ na dọba ịnọdọ na nka afen na ewe nwere wee kere bi aka ebire nene ke aus ọnọ dị hazard na deni mi ga iwe e ere ma ega iwe ere ma ijenyi dị ekireko dị ebe nọ

إن سورة آل عمران إلا بحبل من من الله وحبل من الناس آية ما قوتهني ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يهتدون إذ رأيتم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون لن يضروكم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون yahudi náà wọ́n rí kíkàrẹ́ ẹ̀mí rẹ̀rù dọ́mọ̀ rí bẹ́ẹ̀ sí ẹ̀yìn kẹyẹ dúrì bá aláyìí mọ̀ bẹ̀rẹ̀ lẹ́tọ̀ àìnà máa tó kẹfù ọmọ rí okó ní ojú tẹ́ ọ̀nà ojú tẹ́yẹ tẹ́yẹ wà àfọ́ àhánà nẹ́yà ìrẹsẹ̀ àfọ́ àhánà nẹ́yà ìrẹsẹ̀ ọmọ hablin min allahi wa hablin min allahi kẹrù wọn ló tẹ ọba àṣẹ ìyàwó wa na mọ́n ilẹ̀ ìhàbí nínú lọ àákàrírí iyọgẹ habli ọ sẹ́bẹ̀t ọgbẹ̀ ahad àákàrírí iyọgẹ amáhùn nípa omori ibẹ̀ orí iyọgẹ amáhùn nípa àbàmì níbẹ̀ bẹ́ẹ̀ni ní sẹ̀dẹ̀ ìjẹ́ islam bí yẹsù ti jízi ẹ̀ ìjẹ́ àmányẹ̀rẹ̀ àwọn àmẹ́bẹ̀ ẹ̀bẹ̀ káwà ẹ̀bùkù ṣẹ̀rí à ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ jẹ̀tẹ̀ ṣẹ̀rí islam ọ̀rẹ́ bá na ọmọọmọ mi ó tẹ́ ọba àrùnwọ́ e ó dùn mórí yìí ọmọ ọmọ kọ́rọ̀ ìwà ìrẹ́ onómórí tiẹ̀tẹ́ tẹ́kẹ̀ onómórí tiẹ̀tẹ́ sẹ́rí onómórí tiẹ̀tẹ́ onómórí kàásì mú tó amẹ́hẹ̀ enye ba mma uwe uwe anyị uwe ndị ibi saa ya ibi anyị so nyere ya na hụ nọba mba anyị mere hụ nọba anyị si si hụ nọba anyị si si hụ nọba ọsọtụ tó mú ní jùzọ ní bá náà ndị na ihe hụ nọba

báwọn mẹ́lẹ̀ mẹ́rẹ́ bá sí ẹ̀kẹ́ tí jọbi islam lè fún gbọ́nà tẹ́lẹ̀ ẹ̀kú tó lọ ọ̀rọ̀ kanáwà ọ̀bọ̀ bí ẹkú mẹ́rin bọ̀ náà lọ àbúmẹ̀ ẹ̀nùrú tẹ́ ọ̀nà lọ́tí ò tó mú rí wọ̀ bá òbí bọ́bọ̀ bí nìmọ̀ lọ ọmọ orí kàdúrà máa ẹni wakwari baku abubuwan maskenna ohun rikwa wuri mini duni kusurye ya kaiwa duni kusurye ya kaiwa wakwari mika ya irasa hainajin wakwari ya nire koi na naon wakwari iri ba interest iso ni ya hujumiyya me kacherewa al'irisar hainajin ha kuku ce

yàbọ̀ ọ̀hẹ́ bọ̀ ọ̀nà òmùrí kẹrì ọdún rẹ̀ bẹ́tà ní ìmọ̀ ìmọ̀síkẹ́nà lónìí tí ó sì yẹ tẹ́yẹ̀ wọn láka ní ti ní òmùrí òmùrí ọkà yàmọ́kùnlọ́kù ríbá kò yóò bí sọ́dọ̀fà òmùrí kí sọ́dọ̀ interest gara ha ẹ̀fẹ́mẹ́rin ní húrà bí bẹ́ẹ̀rẹ̀ banks ẹ̀fẹ́mẹ́rin húrà yìí púpọ̀ ní ọ̀hálà fẹ́dẹ́ pẹ́sẹ̀ tí ó fẹ́sù ẹ́ ẹni wọn náà wọ́n náà tó bẹ́ẹ̀ nù ẹgbẹ́ pẹ́rẹ́ òkú àní wọn ẹni máa bá àfọ́gbọ́ ní bọ́ọ̀lù pẹ̀ inú wàhálà wàhálà bó rẹ̀ adé slọ́tún tó mọ̀ nínú ọ̀kàtí tó mọ̀ nínú ọ̀rọ̀ tó ń dìkì ẹ̀hú dẹ̀ ma ń dúkọ́ náà ó mọ̀ nínú kòmó sí ẹ̀ rẹ̀ slọ́tún tó mọ̀ nínú báyìí ó wà bọ́ọ̀dá yí ẹ̀rà ọ̀rọ̀ sù ọmọ yahudi ní a sọ́rẹ̀ náà dìbò àyí pọ́ǹtì ọmọkà fílẹ̀ ìsìnlẹ̀ yahudi ní kí ọmọ ọ̀rọ̀ púpọ̀ bọ́ọ̀ hàtà amẹ́ríkà yàtọ̀ wọ́n mi bẹ́ẹ̀ náà yọ pọ̀nkẹ́rẹ́ mata anyị anyo mamase kaka ni kumando bangi da ni mama kaka ba anyo mesono kule la ni Nigeria abi Nigeria na so tibe enu mo olosi ola konodo to ko mo se de ko mo ni nasa na mo ni da ni mujizatul qur'an itamata pal qur'an wa yawma kare ene kare amo ọmọ mi bò kọrọ fún ọrọ bọ ankiri na nwere ọnụ n'ọhụ ọka ya sị ebe ya omori ihu ẹtụ na were karịa na n'ala ọmọ ya na na ya fún ọmọ abachekwe na na ẹnna rụrụ rẹ fẹ ọ yahudi ni anamani bi yie bẹẹ amaghị awa ya wọn abẹ a chehu ilé báyìí lè ayé yẹn nẹ abọ náà yẹ bọ ọhárà yẹn nílá bá fún tajú náà ẹnẹ ní Ka kàwé kọrẹ nìyẹn ìdí ìkẹrẹ náà bá ọkọ kàkà bí wọn sáwọ bẹẹ kó ba kúrò àwọn kọ ẹnẹ bẹẹ yà kí kó àwọn bá wọn jẹ nìkẹyìn yìí ẹ̀họ́ rẹ̀ bẹ́ẹ̀ àmà ẹ̀rẹ́ yàn kẹ́kọ̀ọ́ rẹ̀ kúrẹ́ ní ìmájú ẹ̀yìn rẹ̀ yàn tẹ́gbọ̀ ìkẹ̀kùrí ìbà ní ìsìláìlẹ̀ ní ìbà ìrọ̀sá àbẹ́kẹ̀ yẹn àti èyí rẹ̀ ní ìlú yìí náà máa yẹ a ní

owere kauwe kwe a adị ụa ụ ọa bụ aana ala imela ya omelata ya asị manyị ya sobo nso ala daorikaana ya tetakae ọrụ ewe ke ya m br tu onwa na be atụawe nala aa ya kweharụ ama ba da doya ya wa ri poro ade kin second world war ah wa ya do ari mu abi meya abi he abi hitler hitler ya da ya yo hitler ni ma ba ama ka 6 million ina mani 6 million ina na wadi ke da ku tete ko wurin mu abẹ́rẹ́ ti philistine ní máa dìndẹ́ ẹ̀ẹ̀rú máa yíyọ lọ́nà yẹ̀ ní ní olèmọ́ kò tààrẹ ọ̀kàtí tó múrí àwọn kọ́lọ̀kọ́ múrí ọ̀kà kẹ́mẹ́kẹ́mẹ́ mi yóò múrí ẹ̀rẹ́ náà ẹ̀nà ìkàkì yẹ́bùnlá ìmọ̀fúnlẹ̀ kúwó mórí ìwẹ̀ mẹ́mẹ́ nìkókù owó mórí ìwẹ̀ náà ìṣẹ́ ẹ̀ka ẹ̀dẹ̀ kò mórí ìwẹ̀ náà ìta ó ẹ̀ka ẹ̀ka àìsàn náà mo rí ọ́ sì rí ọmọ ọ̀bẹ̀ ẹni èsì jú ọ̀nà ọmọ rí ìlú ló mo rí kìgbó lọ́ta ìdí ẹni lọ́nà ọmọ àìsàn ló mo rí bò ìwá ìlú ìbọ̀ wọ̀n ló inú bí máa kọ̀ ọmọ rí kò ní bí bọ́lá àbẹ́ẹ̀dẹ̀ ní bí wọ́n tẹ̀lé ẹni kẹ̀yẹ́ mọ́ mo rí yàrá iṣẹ́ dìbí ẹ̀rọ lọ́tún tó mo rí ẹ̀nà kẹ̀kẹ̀rẹ́ tí wẹ̀ nánà ìtàlmùd kẹ́ you shall destroy God in be destroy omori oh, sai destruction ni bile in be in be domori ha ba wa ka so mori otu awo awa ma mu mori ake ni be in be destroy ba ana na ne ya san paro poro ba ngajin poro ba ngajin azu kuma ni islam be awa ba ha ene yi wa yo sai kutubin ana me fi bilal qur'an in the shade of Quran. Ever walking the jail, I said, that can be kaye, that man kaye, eka, eka person on your heart, all of you, all of us, kẹ́nà ẹni èrè sí kẹyẹ àpọ́lọ̀ náà di fọ́mílì ẹ̀nà ìrìnà tí ọ̀sán náà yà wà owó ọ̀bọ̀ ọmọ ìdí fọ́mílì ẹ̀nà ọ̀fẹ́ ẹ̀sùn máa fọ́ àpọ́wà ọ̀wà ìrẹ̀sẹ̀ ìkútó ẹ̀pẹ̀lẹ̀sọ́nà ọ̀rọ̀ yìí wẹ́ẹ̀rí di bí ìdè lálùkùrọ̀ àdúkẹ́ wẹ́rẹ̀ tẹ pọ̀rọ̀ kọ́ mórí wà bá ní o ní o máa rẹ́pọ̀ ní ẹwọ́n pẹ̀lẹ̀ bọ̀ máa nọkọ́ rẹ́pọ̀ fún ọmọ na muhammad kótó ojú náà yẹ ti sàwùdì á ní egypt ọ̀bì ọ̀nà mẹ́rẹ̀ ẹ̀ nọ̀wọ̀ wọ́n ló máa wá jẹ́ ìnáwó ọdún bọ́ọ̀lù mọ̀mọ́ egypt gbọ́mù O náà ní ìbéèrè òkèrè muhammad na ti ana ويقتلون الأنبياء بغير حق ذلك بما

aba ma afoto a ere ma dumi ọba ma aba ne ma yɛ wɔ ma gye ne zalika bima asaw wa kanu yatadun ɔna ɔmori ɔna ɔba mɛrɛ yɛ ne keko yɛ ɔba ada ne ne agobi yare ne na gye ne he ɔrɔ igyi ne he ne na gye ne he ne ma يريدون عرض الدنيا الله يريد الآخرة والله عزيز حكيم ما كان لنبي أن يكون له أسرى أن يكون له أسرى حتى يثخن في الأرض تريدون عرض الدنيا والله يريد الآخرة والله عزيز إناري يا كريبا رومريا كاكا ألام خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإيكم منكم مئة صابرة يجلبوا مئتين يكن منكم ألف يجلبوا ألفين بإذن الله اللهم صل أمريكا أنا أنا أنا أهل يكون مريني

وإن يكن منكم ألف wàhálà nwere ni ẹ̀chẹ̀chẹ̀ òdò ẹ̀wọ́ ọ̀bọ̀nà ọ̀nà ònù kó mọ̀rí lúrẹ̀ yìí sùúrù nì ní káàkiri ẹ̀lẹ̀ ẹ̀chẹ̀chẹ̀ òdò ohun àkàkà na ọ̀nà ọmọrí ọ̀rọ̀ n'isi uru nẹ́ ya ní lóòmòrí dọ́wà káàkà máa kànà nàbí yìí ayyakuna lahu asira hatta yufqina fil ardi turiduna ara duniya azizun ya akara umar aya na ma haiba omori okam okama kana linabiyyin ever ever turan nibiyenyi an yakuna lahu asra qazar ozaza arihi ozire ku hatta yutqina fil ardi afa wujan kwala ni ne ruda owo aba hetere da kadri ni afa wetere

dị ya aka ime nire ụmara aka ini muwafakatan jozi wahayi kini ra ko badar on to ma sallallahu o shaju ehu on beni dabu bakari kiso na ome aju e jozi kiso na ome ni enen kafiri na na zore je kafiri na o enene parao 70

ọbụghọ ụwụgwọ ememememe na omuri oyibo ntụmeliwa bebe islam dọwọ mara nkọ n'ohu orire ẹwà bó nìmere ó nìmere ọ̀rẹ́ kò wọ́n tó mori ṣóbe títẹ́ ẹ̀nẹ̀ wá inú ṣe tẹ́ mẹ́wàá ṣe tẹ́ ẹ̀nẹ̀ wá bọ̀ dẹ̀wàá ṣe títẹ́ yẹ ali akim amábọ̀ ọ̀nyàrán amábọ̀ bí abọ̀ tálẹ̀ dọ̀ fẹ́ẹ̀rẹ̀ fún the ratio is say on anyam dan and the omar am i is another one is ko the ratio is don rest don omar ala say rasul then awa kagu kadara ti adara to kawo in heta ana spot on to buri sallallahu alaihi wasallam ije mi ma ni shedu ono ne be don to mori kuri o

faman tabi ani fa inna hu minni ewo mori azama asami ina nene ina zama waya wa man asani ama abare mege fa innaka ghafurur rahim ewo mori ewo aje ide do nya amba ma don to wele kayon kai ewo abubakari ajuwa wa narazma kajuwa nabi isa annabi isa wa nakayo mori kai into azibun fa inna mu ibaruka wa ruwa ya ori hawe ne ewo mori وإن تغفر لهم وربا جيبي إيوه، وا فإنك أنت العزيز الحكيم إيوا مولي إيوا بنو كسل إيوا إيوا إيه بريئي إيه ما إيوا بريئي إيه ما بنو ما دم تو مولي بكا عمر إنك عمر إيوا بنسمع كان نبي نوح النبي نوح بنك كرب لا تذر على العبد من الكافرين ديارا النبي نوح بنك جتو يربي يرمي ما ما كيوا مولي أسا يريد كنيا ما نما وتسير جتو الله يا بنت lórí tí yóò káyàn kẹwọ́ ọmọ wúrẹ̀ yà ń kẹ níbi mọ́sán ẹni mọ́sán wọn kẹkẹ rọ̀bánà optimis ala amuwalihim wasjud ala kolobihim fala yominu hatta yara wala azabala alayhi ẹni mọ́sán wọn kẹkẹ mọ́rí kẹwọ́ mọ́rí optimis ala amuwalihim ogbo ni fèrè àwọn ọmọ ọba mi rò kẹdẹ mọ níyà èwo mọ́rí gbogbo náà ẹsẹ yìí kẹmẹ kóòlè kọ́ kẹmẹ kóòlè dúró háyọ̀wá wasjud ala kolobihim rẹ́kùkù mayẹ́ ni ní kápẹ́ wọn àsókùsò lè tẹ́rẹ́ wàkẹ́ dọ́ọ̀ fọ́lá yóò mínú ẹ̀yìn mẹ́nà kú bá fẹ́ dọ́ọ̀ hátà a wọn azábal alì àákàyè òyà máa tọ́lẹ̀ mọ́ rẹ̀ àyẹ̀wà mi ọmọ iná bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ allah anu

don na ba don na ba muhammad sallallahu alaihi wasallam don kai umar ne re ono kai in kada la yusibuna fi khilaf ibn khattab في خلاف ابن الخطاب عذاب ولو نزل عذاب ما أفلت إلا عمر وكفوتي وكفوتي وكيتا يعني أبوك نيجي عمر يينا لان وكيونا يعني كيتا يعني ما أنا ها هذا عمر من يلا رضي الله عنه يعني umar ọmịnyara musulati ohun tó mori ni àti sọ́nà wọ́n dọ̀ dìka anábàá muhammad sallallahu ya kẹ́ni sí rẹ̀ mẹ́mẹ́ ya ọlọ́wọ́ta ìrẹ̀kọ́nà mẹ́ra náà náà àdìkú ọmọ etí tí ó ní jìkẹ́ náà náà rà ọmọ tó mọ̀ ọmọ kọ̀ọ̀kà ọ. ìjọ kọ̀ọ̀yà ní mẹ̀kẹ́dà amẹ̀kẹ́dà bọ̀ mẹ̀vẹ́rẹ́ rẹ̀ anyọ̀lẹ̀ ọ̀nàlà ó kúba bí na abẹ mọ̀ ìní so di yọ̀ nìrẹ́ rẹ̀ yọ̀ ntó mórí ọ̀rọ̀ islam. dọ́ntó mórí àṣàyà ní mẹ̀kẹ́dà dẹ̀ka wọ́ sani mẹ̀kẹ́dà dẹ̀ sí ìyá ọ̀sọ̀lọ́lọ́ ọ̀rọ̀ yẹn ní tọ́túká yìí rẹ̀ ló ń tó múrí ìdí ìrà kàtútẹ́ a máa ń tó múrí ọ̀nà rẹ̀ kàkà wọ́ ara nì aláwọ́ mẹ́tọ̀ ń tó múrí ọ̀fẹ́ kẹrẹ aláhùnmá adìnil mẹ́kìdába mẹ́kàdìlẹ̀ ẹ̀wọ́n múrí mẹ́wọ́ mẹ́wọ́rọ̀ yìí mẹ́kìdába fún ọ̀bànyà dáwà dákọ̀ nà wọ́ musa gbọ́dọ̀ wùzọ́ ọmọ rẹ̀ rọ́bì aláhùn àmì ọ̀rẹ́ mẹ́fọ́ ọnyara m wọta ọnọdụ na saịsị kaịsịrị n'igwe nwere kwụ musaf ọnọdụ ambasada pa anaghị ní islam ọnụ ntọ mụrụ ịtụkọ na ihe madina dọọ ka eke ihe wada na-awa nyekọ n'ọbụ musa bụ onye ọkụkọ dị ọnụ na ìjọ rẹ ọmụma ngwa ọnyara n'ọrịa dọkịta ya na kaị sụwa nwa ekere so wọn wọn ka ị ọnyẹ ma onye kẹrẹ onye ma onye nwọrọ onye kọ ọnyẹ onye ọnyẹ nìyẹ onye ọnyẹ ọnyẹ rẹ àmà ọnyẹ nìyẹ wọn ọnyẹ rẹ ọrọ ọnyẹ ọkọ so wọn wọn ẹsẹrẹ kọ ọnyẹ onye ọnyẹ kẹrẹ ọnyẹ nìyẹ ọnyẹ ka ị wọdi ka yi fida e esi na esi ọ riri ka ị. bébì na-esi ka àmẹ́dẹ́sẹ̀ hẹ́rẹ́ sọ́rọ̀ yẹnà ní lóòrẹ̀ kó bàkúrẹ́ wọn ọgbọ́gbọ̀ ọ̀nà ìtọ̀ òbí bí ti hẹ̀tẹ̀n ọgbọ́gbọ̀ omori tuwo omori omori إن شئتم أخذتم فداء الأسار ويقتل منكم في الحرب سبعون على عددهم وإن شئتم قتلوا وسلمتم أنتم مريء أكاي وكاي أوزيون ني ويسيني دين الدواء أبنى نظري هيوز رفاه دين الدواء كذي دا خروا أما الله بابا يا n'aya mmeka aba ma awọ metara oyi na nwa ọmịna unu kwuo anke ni mere batara na awa ahụrụ wọdọ ebe deke ha orozo onime were na sidi ni aba awụwa awụwa ebe nyere na nwa ọmịna na na ka ya jozi wayo ọsọ ka o mori otutu ya ọkọ ma na kaiwa slọ́tí ọ̀tọ́ mọ̀rí ní ni malaka jibril ó tí ẹ tẹ́yọ̀ bí haɗa takhir kọmọ́dù ka ya sáadẹ́ nìyí ìjọ rẹ̀ rẹ̀ ayẹ́ ní mẹ́mẹ́ sí ka ẹnà nazari yà án ẹnà sí kẹ́sì zari yà án ẹnà abẹ́kẹ̀ hẹ́rẹ́ sáyẹ̀ ni abẹ́kẹ̀ ẹni ka ẹnà

anyị nenwe nene aka ma ahụhụ shehide ezenyi managhị dode ero ka aya e, e, e, mara na nenwe nne ijo obodo ka kato ọma na ya a ya na ahụhụ ko n'ozuzu shehide ndị ọkata ha n'oro n'elu ama akọrọkọ n'ọdụ na amụrụ ama ahụ ara m nyọsọ na-enere ka ahụ

no kɔlɔ dɔ ten years to come ɔ bɔ dɔ a wɛrɛ ma na one hundred million bɔ na ɔnyɛ na Aba k'a a bɛ jumɛn bi mɛ ɛ ɔ kɛ wa bɔ enugu tun bɔ kɛlɛ nya ni ɛlɛ nya nɔ yɔmi de ɛtɔ ɛtɔ nọ. nɔbɔ ba nya yɛ nɔbɔ nya india india. dẹ́ẹ̀bẹ̀ yí náà bọ́ ọmọ ní kìtìní àmàyàrá kìtìní dọ́ọ̀nà náà dọ̀kúkọ na àmẹ́lẹ̀ sáà kìtìní ní bẹ̀rẹ̀ ẹ̀họ̀ ọmọ ìmẹ̀lẹ̀ náà ẹ̀bọ̀ ọ̀bọ̀ dọ́ọ̀nà náà dọ̀ṣẹ́kì hàn náà dọ̀kàáwà kọ̀nyára ọ̀rẹ́ ìmùkọ̀ òmùdí ẹ̀ náà ẹ̀rọ fílọ̀ ọwọ́ àkọ́ ẹ̀fà

ebe mee sike da tushe hibi ebe kaka kuda wani na abọ ọ lọki tushe hibi nọ na-esu dọ na akwụkwọ mbọ na adịkwa m na arịrị arịrị na dịkida platon tó mọ̀rí ni a máa sọ́wọ́dọ̀ ọ̀dìká alìmọ́mù kòtòbí ọkà àbá àmọ́ mẹ́báyàn ìṣkáà anya onye ne bɛ nyɔnu bɛ zi ne rɛ kaabi kae waayɔ ti ɛsɛ dɔmi takiri yi wa kɛnyɛ e e, sɛbɛ ìjɛ ìjɛra anyi eneze e, eneze enisɛ ɛfɛ bɛ kɛnyɛ sɛbɛ bɛ tu owurɔ dɔkɛ owurɔ nɔ ɔɔbɛ daba nye kae owurɔ nɔ ɔɔbɛ ìdí ayé mede shọka esi esipida de mehi jeezi kiwa yochiete tuwasọ ni rede ka sọ nka ntụ muri ọkụ ka anyị ya mmetụda nka ụwa na dọka asiri ya rasulaba ọrịa na mmeda ahụ ntụ muri ama ọrọ ka anyị okwu na asiri ya

ẹni àkọmọ́rọ̀ àti islam ó dùn orí kẹ́nà ẹ̀kọ́ di islam amáyìn náà wọn lọ́rẹ̀ ọ̀nà báyà náà ha wọn náà ọ̀zọ́máyà náà àdúkọ̀ náà àdúkọ̀ ìwà ọ̀yà ni àyà ń dóhun èyí slọ́tì ọ̀n tó mọ̀rí nìyí òyí amárika anyị àdìsọ náà wọn tó mọ̀rí rẹ̀ ka inna unasan min bani hashim a ah, never me who ne bani hashim abaron to muri ko who ne pe bani bano hashim wa ghayrahum on ah, rezenye ne ya ko who ne bani hashim anye ah, irime wabe ne kod ukhriju qur'an ene ka kai okatkata ese jenen baba wa bi فمن لقي منكم أحدا من بني هاشم فلا يقتله أظن أجل ذنبني أظن أجل ذنبني نوانني إني إني بني هاشم إني أبرون تمري أبرون أصوى أما لا أجل قوة وأجل ذنبني إني ما بران تمري بني هاشم أنتم بريك صلى الله عليه وسلم jẹ́kùn tó mọ̀ sọ̀rọ̀ sọ́lọ́m ọ̀yẹ́ kàyè ìrẹ̀ ìrẹ̀ ìrẹ̀ ìrẹ̀ bànú hashim anábà bàrá mọ́ wọ́ta ẹgbẹ́ àbànà dọ́kà yìí sẹ́ mọ́ tó dáàkù bá kàkà alábà bí islam bẹ́ẹ̀ kẹwọ́ sí islam anìtẹ̀ lọ́n tó mọ̀ rí dọ́ọ̀wọ́rẹ̀ ká dọ́kà wọ́n mọ̀ lọ́kìá abal ọ̀rọ̀ náà agẹ́rí ọ̀rọ̀ náà yẹ abul فلا يقتله أصو أصو ومن لقي الأباس فلا يقتله أنا رجل الأباس أصو فإنه إنما أخرج مستكرها أكبو كبوته أكتكتا بغضا أكتكتا كته so أصو نمانا أو ما هما كايا نبي أي وريه أدوم إيهim ìjọ́ tó mú nínú kaka asa wɔn da ko aba ba ne he don ne rɛbɛ ayɔ múlẹ̀ náà sí náà لولا إله من الله سبق لمسكم فيما أخذتم عذاب عليم فكلوا فكلوا مما غنمتم حلالا Ok, okay mika katama mai sema wika ene mehi ni tika eke hono to this is a sorry na e ka oba ko ebe nya ni bread ta bread 60 naira ebe ba a ge yi desi desi 60 naira and na ko ebe nya e ba na ko báyà sọ wákàtà àtẹ̀wò obìnrin náà àmì na ẹnu ní ìhìn náà ẹ̀wọ́ ọ̀fẹ́ yìí sá ní 60 dáhẹ̀rá ẹ̀mí ìgẹ̀rí aka ìgẹ̀rí

ẹ̀rẹ̀kú rẹ̀ jíjẹ ahì lápò ìta àbúsọmọ́bọ́hẹ́ àmà ọdún 35 bẹ́ẹ̀ ní sọ́ọ̀pọ̀ ẹ̀rẹ́kú rẹ̀ ọjọ́ ẹ̀dọ́ọ̀tọ̀ ẹ̀tí ìrẹ́kú bẹ́ẹ̀ ní 35 ẹ̀dẹ́ yọ ẹ̀fẹ́ yàrá ṣọ́ abẹ́ asẹ́mẹ́kẹ̀ sọ́rọ̀ yóò múrí ọ̀hẹ́rẹ́ yà ẹ̀kẹ́tọ̀ ọ̀kátẹ̀rẹ̀ àwọn múrí ọ̀nìrọ̀ ayẹ́ mìnyára ẹ̀nyára mi ní ìtìmí sọ́rọ̀ ẹ̀ ní tó tó àwọn kama ẹ̀kọ́ ní nyára máa mi ti káàbẹ̀ ẹ̀dọ̀ ntúṣú ní múrí oṣù ní nyára ní àmà sí omúrí ọ̀yẹ̀mú kẹtẹkẹmà sí àyẹ̀wò rẹ̀ àbọ̀ múrí ọ̀nìrọ̀ àfẹ́ àmà ọkọ̀tọ̀ ọmọ ìbọ̀ ọ̀nìyàrá karim na ọ dị ni enyere oge tụka tọmpịka ịba ben domori doshon bụ nye onyere atọ tresfọ ọdịnye onyere amara ịzọ omuri ọzọ mee ibu ẹmọ ebere ibete do ọwọ ni ẹkẹ ẹmọ afọ yaye bẹtọ ẹrẹhọ kumeche ama anabọ ما كان النبي أن لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم

báyìí ọ̀nà ọmọdé mẹ̀mẹ̀rẹ̀ àmẹ̀rẹ̀ títẹ́ dánarà àkàrẹ̀ títẹ́ lamasakun fi ma àfàtún azaban azim ọmọdé kọ ya ni oyọ gbani oyọ rata ọya ni sọ kanyọ nínú ilé kẹhẹ ọmọ dọ lóhùrọ ọrẹ yẹn ní ọmọ náà wọ oyọ máa rata ọya ni kanyọ nínú ìjọba yẹn ni bá àkàrẹ̀ yìí ká sẹ́bi

dóòrò kí ilé ọmọ ọ̀dìdì àmọ́ dáàmù ọ̀dìdì ẹ̀ẹ́dì bí omori him yìí dọ́mìnira yìí halal idó omori but ó nóòrò kí yí ọ̀dì nǹka ìfọ́nmà haram ọ̀dì àmọ́ tó ti kọ́ onírò kí haram ọ̀dì dọ́mìnira ó ayọ̀ nà ọ̀ka kí haram dọ́ọ̀mádọ́ọ̀mà mẹ́rin ọ̀ ẹ̀ bọ́ni dọ́tọ̀ kí haram yìí dọ́ọ̀mádọ́ọ̀mà mẹ́rin àmọ́ idó mórí yìí afanye ọkọ ọkọ ayọ na mmana sọka iri mi wọn ma ọnyẹ slọtọ ntọ mori yi jọzọ pejuwe awakẹtẹ yọ awakọtẹ ọmọ ayẹyẹ yọ na bọọlụ awakọtẹ. lóòrò ka haram ọ̀bì ní islam kárí ọ̀rọ̀ àmá ma ọ ìjẹ́wọ̀ náà yẹ oke yọ pẹ̀lú ìlú òkè ọ ọ̀yẹ ama ndị àmá ẹjọ́ ndị ìjọ ni hàlá jọba pẹ̀lú ẹ̀kọ́ ọ̀yà alúgbọ́n bọ́ ìjọ òmòrí àgùbáyọ̀ náà nọ́mùrí ẹ̀ẹ́bì ọ̀ ìtẹ̀rẹ́ tọ̀rọ̀ ìmẹ́tẹ̀tẹ́ onómorírà mẹ́tẹ̀tẹ́ amára àbábẹ̀dẹ̀ lamasakun fi ma àbáfún àbábọ̀mọ̀bí ọ̀yà ní òyọ́ báyìí òyọ́ látàyà tí wọ́n káyọ̀ nìní inisọ́nù dọ̀nì ní àgọ́ inisọ́nù dọ̀nì ní wọn wọ ọ̀rẹ́ hìn ní. ka káàdì káyà kan ẹ̀ẹ́bì ayé ń bọ̀mọ̀rí amára àlátà káwé rò ó kí sáwé haram

بدليل كي أبا بايا أبا ما أنا ورما أو أو أو مريم بايا فكلوا مما غنمتم حلالا طيبا واتقوا الله إن الله دوم ريدوا كاي وانك فكلوا مما غنمتم حلالا طيبا omori aka ikwo omori nini inu mona ati na adin anyi ije ha kulu mimma ghanimtum halalan tayyiba ware nini ini ghanima inu gonu ware huru zire ko nini halalan tayyiba omori ke halal obi onini oni ni ore bi onini ona me boro yo onini onini onini ka bi ugwe na huru

ìfẹ́ àwọn adọ́kẹ́ ìgbìyẹ na ewúrò rẹ̀ kó ọmọ àrẹ gbọ̀n ìmọ̀ ọmọ òmùrí àkà ẹ̀mà ń kàfà fòlú mímọ́ gbọ̀n ní tó àlàálá ń fàyèrè wáárí nìní inú gbọ̀n ìmọ̀ inú gbónú àárí wúrò rẹ̀ kó nìní àlàálá ń ẹ ìsọ́nà bọ̀rọ̀ yóò ń lọ́wọ́ náà múrí ọ̀nà mẹ́ bọ̀rọ̀ yóò nìní tọ̀yíbà ń dọ́lẹ̀ mẹ́ ọ̀ nìní yóò nìní. واتقوا الله إن الله malaikatu yamma no mori ni inna allaha ghafurur rahim fadakaru no mori ghafurun oni jeire ro ini jenja sa rahim don nyayamba inu mena nyere kan muri na bo je do nya do nyayamba inu muri na bo jeire do nyayamba inu do awaka nei anaba muhammad sallallahu alaihi wasallam oike ya kai na ya na fara wa ala manna nafanintum min shay fa khumsa wal gọni mene na anyị uche na bụ omuri ọrụ ntọ eche ere anyị ozonyara bụ omuri ọrụ ntọ ọbụ enyi ya ịkọ ntọ omuri ka ya e. uche ere ihe mana na ọrụ ntọ na ọka

فكلوا مما غنمتم حلالا طيبا واتقوا الله إن الله غفور رحيم يا أيها النبي يا أيها النبي قل لمن في أيديكم من الأسرار إن يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله dene ci etemire al abbas onya ra dun tomuri nazari nazari yo le ya be siri sirin ninan ime kare ibadu ime si tope badu no be ya ayuhan nnabi omuri o ya nabi kulli man fi aidikum min al asra kayen nini hinwa onini innori hanozo zire kunini kafirin ni Iye الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم omori oye ka anyo izona ina ya onini hero izona islam n'ike islam ọnịnị, ka omori ka omori ni nọ omori ọ̀yẹ́ ká ní ọ̀ìzọ́mọ́ ìmáyà ọ̀nà ayọ̀ ìzọ́mọ́ ọmọbì islam eh? ni omori bá fẹ́ ìhun ni a máa ń yọ ìzà mímá òfin hún náà ìsámádọ̀ ní ó rẹ̀ kú gbóòrò rẹ̀ a máa ń yọ ìzà hún ní ìsámádọ̀ ní ó rẹ̀ wọ́yá

كنت مسلما إني كنت مسلما يا رسول الله مسلمين لنا وانتو مري دونتو مري الله أعلم بالاسلام ومري يا الإسلام أنك وعضاء فإن يكون كما تقول هذه أمك أنا فالله يجزيك بذلك ومري بيسي سوتا أما فأما ظاهر أمريكا فكان علينا أنا أنا هريك هي أي أسمى قربور أني رياض don to muri ba kayan kai fast the nafsa shute wa wabna akhawai duwere shuto ije enyara o ije enyara o eba kiri ije enyara na eba don to muri aka nofal na buzi al-harith ana buzi abdul muttalib ori akil ana buzi abu talib on to muri ka al-abbas on yaro shute ne adamena lórí sútọ̀ ọ̀rọ̀má nìrírí dẹ́gbẹ̀ alá ẹ̀wọ̀n anárébòdò rẹ̀ pàá ìsànà ọ̀tùbàbí na àmù

silver on, on, on pieces of silver on pieces of gold ọ̀ṣẹ́nà èzè tẹ́lá báṣ lọ́gbẹ̀ ẹ̀rọ ni náà ẹ̀wọ́ pọ̀ ẹ̀rọ ni tọ́ ló kó ìjọ ló tó ọwọ́ pọ̀ lọ́pọ̀ dábẹ́ náà rẹ̀ rọ̀ kiri ọ̀nà òmòrí kìkà ìhọ́mọ́ká ẹ̀ yóò ti kó mọ́ ìran nígbà ókèrè mínkù òmòrí làmà ẹ̀rọ eléwu mẹ́mẹ́bà ọ̀nà náà eléwu mẹ́mẹ́bà ọ̀dùrẹ̀kọ́ à wọ̀nyẹ́ kìfèrè lákò àbúrẹ́ mọ́nà ọdọ òjò ìdí yóò rẹ̀ wọ́láhù kàfóró rahim dénú bọ̀sá bẹ́ẹ̀ bá ẹ̀ka nìka yẹ ànyé nìní ìní hànà ìní ọ̀rìhàmá

dóòmòrí lọ́wọ́bà the kàyè wọ́n ní orí tó kìí alẹ́sẹ́kà pàpàlọ́pàá wọ́n yìí rí dókì yẹ́ ànàtọ́kà àmà àábíkẹ́bẹ̀ ní ìsìnkẹ́ nẹ̀mẹ̀ wọ́n tó múrí rẹ̀ mọ́ bọ́n dẹ́sì islam dọ́bẹ̀ẹ́dẹ́ ẹnẹ́ẹ̀dì islam ẹnẹ́ẹ̀dọ́lẹ̀wọ́

domin ka yi e, emita da kura kuma tu a na ibo imo mori ire mu ba fa an kama minahum da mori da zawa yawan to mori wallahu alimun hakim fatakar mori alim oye rabbari yan hakim onoye a ọmọ mẹ zara ya ne ọrọ mẹ mere ya ne sadaka allahu láti ò tó Ya yà kó mọ̀rí à islam na náà dáàmù omúrí ànáwọ́ ọmẹ́ni kíníkí tó wáyé ló ṣó yẹ pẹ̀tẹ́ tó wáyé amin amin èkẹ́rẹ́ ní àkùbá náà súnmọ́ ẹ̀ka ẹ̀nà ẹ̀yẹ ní èjú dúdú islam e, amin ẹwà ní ní ẹ́ which language can you speak english apart from english language which other language yoruba okay okay what is your name Huh? Manuel. Manuel. Which means originally you are you are a Christian. Now, how about your parents? Are they still Christian or they are now Muslims? When he when she okay okay Okay, you repeat this recitation after me. Say, Ashahadu. Allah. Ilaha. Illallah. Wahadahu. La sharika. Lahu. Wa ashahadu. Anna. Muhammadan. Abdullah. ورسوله وأن عيسى ابن مريم عبد الله ورسوله You have just bear witness that uh, there is no other God worthy of being worshipped except Allah and that He is alone. He has no partner. And you also bear witness that our Holy Prophet Muhammad is the servant of Allah and as well as a messenger of God. In the same way, we bear witness that Jesus, eh, the son of Mary, he is a servant of Allah as well as a messenger of God. In the same way, our Holy Prophet Muhammad used to be servant of Allah as well as messenger of God. So this bearing of witness has initiated you into Islamic fold. You are now a full-fledged Muslim. All what you have committed before, before now, as regards crime or sins and what have you, has been wiped away. So may Allah in His infinite mercy make this religion easy for you to perform. And may He also bless you. May he make you not to regret of becoming a Muslim. Amen. Amen. which name do you want to bear in, in place of uh, Emmanuel? Huh? Abdul Basit, mashallah. It's a very good name. Uh, Abdul Basit. May Allah make it your name. And may Allah make the blessing in it be yours. Amen. Amen. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سنفتقا كجبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من أراد أن يكيدنا عليه وهول المكر من أراد أن يمكر بنا عليه واصرف الخذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء عائدا عليه ولا يهيك المكر السيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها لم شديد اللهم ارحمنا فإنك بنا راهب ولا تعذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقهم قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول الأمر في صحة وعافية وقوة جسم وقوة بدن وسلامة أعضاء وسعة رزق وزيادة علم وإيمان والهقنا بالصالحين يفعالا لما يريد اللهم جل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين إلا هو ولا يكشف الضر إلا هو ولا يأتي بالخير إلا هو وهو على كل شيء قدير وهو القاهر فوق عباده وهو القاهر فوق عباده وهو القاهر فوق عباده وهو الحكيم القبير وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين